إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله أي الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 afẹ́pẹ́ fún ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún kọ́ àtúnrí wa <laughs> eh, alhamdulillah ọ̀nà tí àdúrà máa fi ń gbà máa ń pọ̀ eh, ẹ̀ẹ́dákẹ́ àdúrà ọlọ́ndẹ̀gbà eh, kótó by Saturday juma mi lè jẹun mi lè sùn but ẹ̀ ń Eh, oúnjẹ bẹ̀rẹ̀ sí lọ tó jẹ́ bá ti ń lọ oorun náà tẹ̀lé eh, àárọ̀ ìlú eh, <laughs> so bá ń sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ó fún wa ní àlàáfíà láyé wa àti ní gbangba náà n ni wípé ká bẹ̀rẹ̀ iṣu adhan ká mú láti bẹ̀rẹ̀ torí tó kó jọ àwọn gbólóhùn ni tí ó jù níwọ̀nba lọ ṣùgbọ́n àwọn tó kó sínú nípa àkídà nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ ṣesí kì í ṣe kékeré bọ̀tọ́rí wípé ọlọ́run ò kádàrà wípé ká tètè dé inshàlá alkarim kọ́lọ́run ṣọ́wájú yọmọl ahad tí ń bọ̀ lọ so gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. So, Titi di bí aago mẹ́wàá á ti wà so that á uh, fi lè tètè bẹ̀rẹ̀ kọ́láwọn bá kó jẹ́ ju ìgbà náà lọ kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú wa láyà kó jẹ́ ká bá níbi tí ó lérè ẹni ìlà kánà fi sọ ta. naam àwa tí a bá ní ìbéèrè a kì í fún wa nọ́mbà o eh? one two three four five six seven eight nine ten eleven twelve now one <laughs> thirty <laughs> one. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh kí ọlọ́run bá kó bá ní fún ní àlàáfíà tó pọ̀ àti ẹnì kankan wa náà ní orí azan yẹn náà ni ẹni tí ó pèrún tí a dẹ̀ mọ̀ pé gbohùngbohùn báyìí ti wà ṣé a tún ní ẹ̀tọ́ láti tún jáde lọ kí a tún lọ kírun gẹ́gẹ́ bí bàbá àlùbámi ṣe sọ. ìbéèrè àfààní wípé gbohùngbohùn ti wà tìgbàlódé nísìn tó jẹ́ pé àwọn èèyàn ó gbọ́ káàkiri ní tá a bá sọ kí ló dé tààtùn bá gbé lọ síta tí a kúkú dó kẹjẹ bú wa nínú masjid kakuku lò nínú masjid tààrà hmm. sunna adhan òun náà ni ká pè jáde síta ntí ó bá tẹ̀ díjẹ́ sunna rẹ̀ hikma ti allah subhanahu wa ta'ala nìkan ló yé ẹ jẹ́ kí n fún yín ní àpèjúwe kan àsìkò òun tó ń gbà kan ẹrú ọlọ́run ọba tó fẹ́ pèrún bọ́ síta ó wá pèrún kí ló ti ń lọ kò rí rí kò rí rí wípé wọ́n máa ń pèrún báyìí ó dẹ̀ farabalẹ̀ ó gbọ́ dáadáa kò pẹ́ rẹ̀ wọ́n bọ́ sínú masjid ìgbà tó gbọ́ bí wọ́n ṣe ṣeun ọ̀rọ̀ pẹ̀ mọ́ mọ́bí masjid wọ́n fi kírun tán ó wá ní àwọn kà nínú àkọọ́lẹ̀ ojú ọ̀nà àwọn wípé ìgbà tí àsìkò tí ẹni tí wọ́n rán gbẹ̀yìn bá dé o àwọn ìjọ lẹ́yìn rẹ̀ wọ́n tásìkò ìjọsìn bá ti tó wọ́n bọ́ síta wọ́n pèrún wọ́n wá wọ́n wá ṣèjọsìn bí wọ́n ṣe ń dúró tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń wó lulẹ̀ láti máa ṣe ìjọsìn àti máa polongo ògo ọba adẹ́dà Allah subhanahu àfọmọ́ fún ọba adẹ́dà ló fi ìyẹn lórí ló fi ṣe kálímà so tí ó pàtàkì ní wípé ẹ̀sìn wa gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú rìwáyà ni tá a bá ní ká sọ àṣẹ irun tí tí ń ṣẹlẹ̀ nínú nínú handset wa tàbí cassette kákúkú gbé sẹ́nu máìkì náà tààrà kókú mọ́ nídìí pé nìkan kó wulẹ̀ jáde ta mọ́ wípé torí wípé ṣe bí fáìdà ní wípé kí wọ́n fi polongo rẹ̀ eléyìí náà di polongo rẹ̀ but láyà kú ahad ahad tàbí masalan laan tí a bá fẹ́ ṣe ta'awizat bí ruqiyat kí akuku gbé kásẹ̀tì sínú sínú tape kakuku máa gbọ́ kọ́mọ̀ nídìí pé ẹnìkankan wà ń wulẹ̀ ń pè mọ́ with the extension my video tàbí television, ìmáàmù uh, Makka tàbí Medina Haramain kagbe gbé síwájú ká bá fẹ́ kírun ká máa bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ nìyẹn tó ń túmọ̀ sí pé kí ni àwọn nǹkan ẹ̀sìn wa rìwáyà ni bó ṣe wá la gbọ́dọ̀ ṣe tóró ní hikma àti fáìdà tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká kọ́ látara rẹ̀ ìyapa sí ìyẹn òní bídà òun ló kó bá wa ní gbogbo situation tá a dé lé ni nígbà tí ó fẹ́ rẹra àwọn calls tí ò wọlé torí silence ni mo gbé sí. Si àwọn èèyàn wa ok orí whatsapp àti facebook ní oríṣiríṣi ìbéèrè tí wọ́n wá wípé wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kánò aburú bá wa ní kánò níjọ́ jùmọ̀ tó kọjá àwọn ọ̀tá ẹ̀sìn ẹ̀dá àwọn ọ̀tá ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n ọba kó bá wa san wọ́n lẹ́sàn pẹ̀lú tó bá tọ́ sí wọn. Ah, wọ́n wọnú masjid wọ́n ju bọ́ǹbù bọ́ǹbù tí wọ́n ju àwọn èèyàn ń jáde pẹ̀lú sísá wọ́n ń fìbọn pàdé wọn nínú masjid níjọ́ juma ìmáàmù ṣe tẹ̀kbíra àkọ́kọ́ ibi tó ti ń kírun lọ ló ti gbọ́ tí bọ́ǹbù dún táwọn èèyàn bẹ̀rẹ̀ sísá gẹ́gẹ́ bí ẹni tó wà ń bẹ̀ ṣe sọ wọ́n ní rákà kejì làwọn wà tí nǹkan ẹ̀ tún bẹ̀rẹ̀ sí dún so àkíran wọn ò padà kí jimá yẹn nínú tàn láti nǹkan bí ọgọ́rùn-ún mẹ́rin sẹ́yìn ọjọ́ jimá tó kọjá nìkan ni jimá kan ṣoṣo tí wọn ò kí nínú masjid yẹn. so kótó ńgbà tí gbogbo ẹ ti dà bó ṣe dà yìí a rántí pé sultan afazawula ọ̀yọ̀rọ̀ Saad wa sọ pé gbogbo ìrun wákàtí márùn tá à ń bá ń kí ká máa ṣe kunut pé àdánwò yìí tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ni kọ́láwọn foríjì wá tó bá jẹ́ pàmì òní àtó gbé kọ́ba adẹ́dà kọ́ba kásẹ̀ rẹ̀ ńlẹ̀. àwọn yẹn wá ń béèrè pé àwọn kan sọ pé ká máa yẹn náà fúlàrà ká méjì rákà àkọ́kọ́ tàbá tí àdá mélòó kan rákà ẹlẹ́ẹ̀kejì àmọ́kàrú àmọ́kàrú aláwọ̀ aláwọ̀ khairu makirin oríṣiríṣi bá oríṣiríṣi nẹ́kàlẹ́ oríṣiríṣi. wọ́n wá ní yeah what's your take on this kí ni n tẹ́rí sọ sílẹ̀ wọ́n wá ní wẹ́ sultan ti sọ pé ká máa ṣe kùnúùtù àwọn nǹkan ti ṣẹlẹ̀ báyìí ó ti ṣáájú lọ tó pọ̀ ojú ọ̀nà wa is defined designed and complete a lè mú nǹkan kan nínú ọ̀nà mi tá a bá ní ká mú ọ̀nà mi wá ìbéèrè tí yóò jẹyọ ní analakahada mina ainalakahada níbo ló ti rí lè mú wa tí a bá máa fi yún béèrè láti correct ara wa gbogbo gbà èèyàn ó ṣìnà n tí mo fẹ́ ṣe yàtọ̀ sí wo ni mo lè fi tì sí lọ́dọ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe ní ọba adẹ́dà fi o tí a bá ti rí tọ́ka sí yẹn á ká yẹra sọmọ wa sọ fún wọn pé kùnúùtù la rí pé ká máa ṣe so advice láti fọlùkálùkù wa ni wípé tá a bá lọ sí sojúdo wa ká kún fún dùá kọba adẹ́dà kọ́ dáàbò rẹ̀ bò wá kó dẹ̀ bá kojú àwọn ọ̀tá wa gbogbo ń tá a kàn lè ṣe nìyẹn gẹ́gẹ́ bí ọba kánú dẹ̀ ti sọ tẹ́lẹ̀ wípé <clears throat> àwọn masajid kìí ṣe bí nìkan kí wọ́n take precautionary measures either security láti check àwọn èèyàn àbí láti níbi city tv láti check àwọn nǹkan kan. kan torí ńgbà tí àwọn bíi àádọ́ta tàbí ogún tí wọ́n bá wọ̀lú tí wọ́n wá sọ àwọn bíi ẹgbẹ̀rún márùn-ún di aláìríbì kan gbé mọ́ torí pé jọ́sìn àwọn bíi àádọ́ta wọ̀lú kákan wá bí obìnrin káwá obìnrin kan gbọ́dọ̀ ṣẹ́yún káwá káwọ́rọ̀ ọ̀yẹ̀ ká ká tètè rí nǹkan ṣe kólúkálukú máa gbáradì astagfurullah interpretation tèmi ni wípé bóyá èsì ń tọ́ sọ ní jimá tó kọjá yẹn torí jimá tó kọjá ló ti sọ̀rọ̀ yẹn nígbà tó ṣe kótóbà tán òun ló ṣe kótóbà kótóbà jimá yẹn bóyá ṣe kótóbà tán ló ṣàlàyé yẹn pé bọ́rọ̀ ṣe dà nísìnyí o nítorí kí gbogbo wa múra sí ni èsì rẹ̀ ni wọ́n wá fún ní jimá tó kọjá yìí ọlọ́wọ́n bá wà fún àwọn náà lè sè na so ọwọ́n sọ yìí pé ẹ n ta ṣàlàyé ni kò ní òtítọ́ fún wa. kése yìí pé ká tún gbélé kankan a fa taba òjíṣẹ́ náà sàn ni ní ẹ̀sàfi kúránì hàn ó dẹ̀ mọ̀ pé taba ti àdáwà ń bẹ̀ kò sí instance kan nínú tàǹtà gbọ́ wípé bóyá ọ fa taba ti àdáyọ lọ́tọ̀ wípé ká kama fi yànnà fúlà fún kankan tàbí ọ wá fa wàmọ́kẹ́rù wàmọ́kẹ́rù lọ́wọ́ wọlọ́ xẹ́rù makiri, ọ fa yà lọ́tọ̀ ẹjẹ́ àpadà sípìlẹ̀ wa torí tá à ń bá fatu àsomọ́ àsomọ́ tá à ń fi mọ báyìí ntọ́jú olówó kan àní rí má àní màmá nǹkan ò ní rí bó ṣe yẹ kó rí wọ́n tún fèsì pé ó tún ti dé o kí ló kọ́kọ́ ká ṣàdúà mo ní kò sí ní tọ́kọ̀ ká ṣàdúà a jẹ́ pé gbogbo nǹkan tó gọ̀ọ́rọ̀ ní tá à ń ṣe ní ìsìn ó ti wọ́nu mo ní tá à ń sọ fún wọn pé kò wọ́ tẹ́lẹ̀ ó wọ̀nà ọ̀gọ̀rọ̀ nǹkan tá à ń ṣe wọ́ náà lọ́rọ̀ wá fi dà bó ṣe dà yìí tó bá yẹ pa padà sí ìdí ìpìlẹ̀ bó ṣe rí nípìnlẹ̀ ni nǹkan ní dojúrú bó ṣe dojúrú yìí káwọn èèyàn sọ pé ok ah ah condition rẹ àwọn ọmọ ní tó lè sóòfù kíákíá tó bá ti dìde lóru ńṣe ni kò yẹn náà fúlàní ká láwọláwọ rẹpẹtẹ ní iná yẹn àgbà ọba tó ní ká bẹ òun gbólóhùn tó sọ yẹn. ud'uni astajib lakum ó túmọ̀ sí pé àdúrà ẹ̀sìn ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bá a ṣe ṣe tá a bá wà nínú kọ́ndíṣàn kan àwọn tí wọ́n ṣáájú wa ó ní bí kọ́ndíṣàn tó le jù eléyìí lọ ó ṣẹlẹ̀ sí wọn ó ní bí wọ́n ṣe ṣe lójú ìlànà tí ọlọ́run bá fi lójúṣẹ́ náà sallallahu alaihi tó fi lé wọn lọ́wọ́ tí wọ́n dẹ̀ tẹ̀lé ẹ̀já wa náà padà sí ìpìlẹ̀ rẹ̀ kò sí short cut kankan ju yí pé ká kún fún ìdúró déédéé lójú sunna òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìṣe tawba ìṣọ̀pọ̀lọpọ̀ istighfar ìmọ̀ ṣe kunut nínú àwọn àsọ̀làwà tiwa ìmọ̀ kún fún dùwà nínú ká yanjú tá ti yanjú Allah subhanahu wa ta'ala yóò dúró tiwa yóò gbàjà wa jà yóò dáàbò rẹ̀ bò wá kò sí ìgbìyànjú tá a lè ṣe a lè dáàbò bò o so ó jẹ́ nínú ara wa náà ní dá gbogbo wàhálà ilẹ̀ ni gbogbo àwọn tí bá ṣe Allah subhanahu wa ta'ala ó mọ̀ wọ́n ó dẹ̀ mọ̀ bí ó ṣe kojú wọn jù wá lọ so gbogbo ntí ó wà nínú àlàyé ni so that ntí à ń sọ in effect ló fi jẹ́ pé a gba àsìkò tó pọ̀ lórí ìtẹ̀lé súnná àti ìyẹra fún bídẹ́à so ara àrùn pípé náà oníbàṣepè irun kíkí oní bá ṣe kí ok masala tọba dé ọgọlọgọ masalasi nísìn tí wọn bá ṣe ìkọ́mọ̀tà àwọn ará masalasi la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam mo ní min ayna lakum madha àwọn ni o tún ti dé ṣé n táwọn sọ ṣé ẹsẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni Ah! ó tún ní kéèyàn tún sọ láìláì lọ́la wọn lọ sọ ọlẹ́sẹ̀ ni. ádáwà so gbogbo àwọn àwọn èèyàn ròyìn pé bọ́yá bí àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n ti ju ojú ọ̀nà wọn lẹ̀ tọrọ wọn fi dà bó ṣe dà wọn ròyìn pé bọ́yá ntọ́ bá wúyàn lèyàn kàn lè hun jọ lèyàn lè ṣe nínú ẹ̀sìn èèyàn àsọ fún ọlọ́run sábà gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là á. من عمل amalan ليس عليه amruna fahuwa radd ẹni tó bá ṣe nǹkan kan nínú ẹ̀sìn tí è ṣe pé àwa la pálásẹ̀ pé kó ṣe bẹ́ẹ̀ á dà lù láyà ni kọ́lọ́mọ má dàṣẹ wà lù wá láyà ìgbìyànjú kọ́ má dà lù wá láyà la fi fẹ́ ṣe akhlasuhu wa aswabuhu èyí tó ní àdáyanrí nù rẹ̀ èyí ò ní pé àní ṣe láti fi wójú rẹ̀ ẹnìkankan àfi ta ni allah subhanahu wa ta'ala àwa ní fi jọ ẹnì kankan ní bá ṣe ṣe àfitá ni muhammad sallallahu alayhi wa alihi wa sallam naam. naam naam number two. Assalamu alaikum tìlọ. Um, mo fẹ́ béèrè fún advice yín lórí ọmọ ìyá kan tó ṣe pé ó ṣe gba Islam ó wá jẹ́ obìnrin àmọ́ dáàdì ẹ̀ ti kú nígbà tó wà bí ọmọ ọdún méjì so abẹ́ ìyá ẹ̀ ṣì wà dáàdì ẹ̀ is from Edo State ìyá ẹ̀ from Imo State so ọ̀dọ̀ àbúrò dáàdì ẹ̀ ló wá ń gbé láti gbà yẹn náà fi sí lọ́dọ̀ àbúrò dáadé ẹ́dẹ́ni is a pastor so gbogbo family ẹ̀ christian òun nìkan wà ní muslim nsìn but wọ́n ń dààmú ẹ̀ wọ́n ń tírẹ́tì ẹ̀ lórí pé lẹ́yìn ìgbà tó declare pé òun gba islam òun fẹ́ mọ̀ ṣe islam wọn gbà fún so wọn kọ́ de ẹrù ẹ̀ta náà wọ́n lé síta lẹ́yìn ìgbà yẹn but ìyá ẹ̀ tún bá bẹ̀bẹ̀ wípé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wípé nǹkan tó yọ̀ǹba ti fẹ́ kó ṣe ló máa máa ṣe wípé kó lè máa gbé níbẹ̀ so ó ṣáà tún padà síbẹ̀ ó wájá sí pé ó ń yọ nǹkan yẹn ṣe ni so tó bá ti láǹfààní láti lọ school dé kòmbí náà ló ti ń school ìkòmbí náà ló ń gbé so tó bá ti lọ school ó máa dress wẹ̀ awọ ìjáp ẹ̀ dress normal but tó bá ti ń padà sílé tó bá yẹ pé dáàdì yẹn wà nílé ó gbọ́dọ̀ yọ ìjáp yẹn kó ku aṣọ tó bá wọ̀ sínú nìkan kó tó di pó délé èmi gan ó sì lọ church báyìí so látara pé kò ní àǹfààní pé freedom yẹn báyìí so à ń béèrè advice yín lórí kí ni nǹkan tó lè ṣe ẹlẹ́ẹ̀kejì kí ni n tó lè jẹ́ ìdájọ́ ẹ̀ káti wá ní sábàbí pé ó kú sórí pé ó wà ní church yẹn báyìí. kọ́lọ́mọ́ ti pa ní sìnbọ̀ tó fi nàìjíríà ó fi lọ́lẹ̀ wípé tíyàn bá ti pé ọmọ ọdún méjìdínlógún ó lè ṣe ẹni ẹ̀sìn tó wù. mọ̀dákìkì náà sọ̀rọ̀ fi sọ̀rọ̀ yẹ á jókòó lórí ẹ̀ nídàkọ́ńkọ́ láti wá báwo la ṣe lè ràn lọ́wọ́ òun nìkan kọ́ àtàwọn èèyàn rẹ̀ náà kọ́lọ́hún ó ṣe rọrùn. jazakumullah khair. Ah, ẹ má bínú ṣé lórí question ti tẹ́lẹ̀ yẹn náà ẹ má bínú naam number three. salamu alaykum wa rahmatulah. naam ìbéèrè mi ni pé ṣé èèyàn lè ṣe àlọ́ àlá bóyá téèyàn bá wọ boxers lásán bóyá pẹ̀lú singlet tàbí boxers lásán àti pé ṣé àbàlá tí èèyàn bá ṣe nígbà tí èèyàn bá ń wẹ ìwẹ̀ jánaba ṣé èèyàn lè fi kírun tàbí yan náfìlà then ìbéèrè kan tún wá wà tó tó jọmọ́ pé bóyá um, sister kan wà eléyìí tó jẹ́ pé ó ó ní problem ní in my um, matrimonial home Eh so ó dẹ̀ ti kúrò ń bẹ̀ for bóyá bí èyí in fact going to two years ẹ̀hẹ̀n lélẹ̀ tó jẹ́ pé bro. Now. ọ̀rọ̀ yẹn ó ṣe díẹ̀ bóyá inṣàlá bóyá àlejò sọ yẹn tó bá ẹ̀hẹ́n mo ń wọ́n pé bóyá ó máa take time díẹ̀ ẹ̀hẹ́n bóyá tẹ bá lè gbà mí láyè láti ṣe àwọn explanation yẹn mo lè ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó gùn díẹ̀ ẹ̀hẹ́n bí ọ̀rẹ́ ni nam safla lazim actually na tó nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ó fi ọ̀rọ̀ yẹn lọ mí ni ẹ̀hẹ́n so mi ò wá ní. ìdáhùn tó kún tí mo lè fún ni mo ṣe wọ́n pé kí n bá a béèrè ẹ̀hẹ́n because o o ìyá ń jẹ ṣá pẹ̀lú tó ṣe ẹ̀hẹ́n ọkọ yẹn ń fìyà jẹ wọ́n dẹ̀ ní i lára. <laughs> naam naam. n ta fẹ́ jù fún ẹni tó bá ń wẹ̀ ó ní í pé kó sàn kan. but tó bá wẹ̀ ní hóhò ó wà permissible ní aminul muhaddithi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wasi'a ló fi jẹ́ pé nínú sàhíhù rẹ̀ ó mú báàbù wá chapter wá wípé permissibility pé a lè wẹ̀ ní hóhò ṣùgbọ́n tá a bá sàn kan lọ bẹ́tà sísan nǹkan ni wípé ká bọ pint tàbí ká sábà ń tẹ tàbí ká fi nǹkan bójú ara torí wípé wọ́n mú hadith kan wá wípé àwọn ọmọ Israel wọ́n máa ń wẹ̀ ní gbangba ni torí ìtìjú àti kó àrò àrò àti fún rẹ ní lọ́wọ́ tí ẹ̀sìn Islam tó fẹ́ kí a ṣe fúnra wa àìdá ní kọ̀kọ̀ tàbí ní gbangba tó dẹ̀ jẹ́ wípé anabi musa sallallahu alaihi wa alihi ìsìláàmù iná ló náà gbé wá kò parí ńgbà yẹn ni òjíṣẹ́ náà àsìlám ní paríparí rẹ̀ gbogbo àwọn anabi tí ọba adẹ́dàrán subhanahu wa ta'ala gbogbo wọn pátápátá sallallahu alaihi wa alihi ìsìláàmù ni wọ́n gbé wá torí ẹ̀sìn kan ṣoṣo. So -so tí ọba adẹ́dà yọ́nú sí ní sánmà àtìlẹ̀ òun ni Islam èèyàn níwé ìjú ọjúṣẹ̀ fún òfin ọba adẹ́dà gẹ́gẹ́ bí ànábì tí ọba adẹ́dà bá rán lásìkò gbayún bọ́ba ṣeṣe. so ànábì Musa sallallahu alaihi wa sallam arakoraro síbi tọ́sọ́jọ́wọ̀ tó nìkan ó dá wà yọ̀ wà máa yọ̀ máa ibẹ̀ ní tí wẹ̀wẹ̀ tiẹ̀. àwọn wá ń gbé ká wípé aláàbọ̀ ara ni tó bá jẹ́ pé kì í ṣaláàbọ̀ ara kò ní í máa jí tiẹ̀ ṣe ní kọ̀rọ̀ yóò máa ní gbangba bí yòókù níjọ́ kan ó wá kó gbogbo aṣọ rẹ̀ sórí àpáta níbi omi ó ń wẹ̀ odò wa gbé òkúta yẹn pẹ̀lú aṣọ rẹ̀ ó wá gbé e sàn síwájú. Si ah kí ni eléyìí anabi musa sallallahu alayhi wa alayhi ó bẹ̀rẹ̀ sí lé ó lé débi wípé di pé ó rí aṣọ kó wọ́n ti rí bó ṣe rí wípé kò kéé sálábọ̀ ara kó rí aṣọ rẹ̀ kó ẹgbàá wa wípé kódà ó sàn kan mọ́ òkúta yẹn wípé ìwọ sallallahu alayhi wa alayhi so aṣááyé ntí imaamu Bukhari rahimahullah rahmatan wasi'a nínú fiqh tí wọ́n mú wá ń bẹ̀ ni wípé àgbọ́yé ẹ̀sìn tí wọ́n mú wá nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ò ní wípé tá a bá sàn kan mára tá a bá lo pint tá a bá ń wẹ̀ ó ní ó ní ọ̀làjù ṣùgbọ́n a lè wẹ̀ láì fi nǹkan kan bora gbogbo nǹkan tá à ń bá ń ṣe bó ṣe ká tijú ní gbangba òun náà lọ ká tijú ní bọ̀rọ̀ pàápàá fún ta ni ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ìtijú mùsùlùmí kìí ṣe gbangba nìkan ló fi jẹ́ wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé àwọn kan wà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama iṣẹ́ tí wọ́n gbé wá ní dáadáa yóò tó òkè tìhámà ṣùgbọ́n ọlọ́run ò ní gbà kankan lọ́wọ́ wọn yóò dálù wọn láyà ni kí nìdí gbogbo nǹkan tí kò yẹ kí wọ́n ṣe tí wọ́n bá jẹ́ gbangba ni wọn ò ní ṣe lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n bá dé kọ̀rọ̀ wọ́n á máa fa ọgbà ọba adẹ́dàá ya bó ṣe wù wọ́n ni ló fi jẹ́ wípé mùsùlùmí ìpáyà ọlọ́run ọbẹ̀ èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kí lọ́ba adẹ́dà sọ ó ní innama tundhiru mani taba'a dhikra wa khashiya rahmana bil ghaib ẹni tó gbọ́ kìlọ̀ yẹn nítorí mùsùlùmí bá a ṣe fi òun lẹni tí ó ń tẹ̀lé ìrántí tá a fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní gbangba wa khashiya rahman bil ghaib bí n ṣe ń ṣe ní gbangba òun kò kéré ní kọ̀rọ̀ náà o ti kọ̀rọ̀ ń gbà mí gan ọ̀fẹ́ kíra ju ti gbangba lọ Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ wa sọ pé ẹni tó ṣe báyìí kọ́ fabashirhu bi maghfirati ẹ fún un ní ròdùnú pé gbogbo ibi tó bá kù sí ní kùsìkùsì láṣìṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ fún un ní ròdùnú wípé a á gbàgbé ẹ̀ wàá jẹrìn kiri àti ẹ̀san alápọ̀nlé ẹ̀san alápọ̀nlé òun ni àlìjẹ́ni nídẹ̀ra kọ́lọ́wọ́n má fi dùn ẹnìkọ̀ọ̀kan wa na wọ́n fẹ́ kí kọ̀kọ̀ wa àti gbangba wa kó dọ́gba tíyẹn bá wà ní kọ̀kọ̀ tó fẹ́ wẹ̀ tó bá wẹ̀ ní tó fi nǹkan sí ara tó wọ pint àbọ̀wọ̀ bọ́ksà ọ bẹ́tà ṣùgbọ́n tó bá ṣe láìsí yẹn náà kò sí láìsí ń bẹ ìwẹ̀ ó lè jẹ́ ordinary ìwẹ̀ ankandomi sára àkọsí ó lè jẹ́ tó bá jẹ́ ti janaba gẹ́gẹ́ bá a ṣe béèrè òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n bi léèrè bó o là á sí wẹ̀ jẹ́nẹ́bà bàtà àwọn ará tọ́ ìfò òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní èmi o màá mú omi màá dà sí orí màá wá fọ gbogbo ara látòkè délẹ̀ ibi tọ́kọ́lọ́fín àti ibi tó hàn màá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta màá dẹ̀ jáde màá lọ kírun. tó ti yé báyìí ó ní màá jáde màá lọ kírun tó ń túmọ̀ sí pé kíni tá a bá wẹ̀wẹ̀ jẹ́nàbàtàn tàbí ìwẹ̀ haid tàbí ìwẹ̀ nifas àwọn àwẹ̀ tó gbọ́ràn yẹn tàbí ìwẹ̀ jùmọ̀. náà tàbí wẹ̀ juma a lè jáde lọ láti lọ wẹ̀ lópin ìgbà tí a bá ṣe ń tó balùwàlá wa jẹ́ after all àwọn bí wo ló fẹ́ fọ̀ níbi àlùwàlá tó ti fọ̀ látara wẹ̀tọ̀wẹ̀ kò sí so a lè fi ìwẹ̀ jẹ́nàbà a lè fi a lè fi kírun now nígbà tó dé òjẹ́ pé a lè wẹ̀ jẹ́nàbà ìmọ̀ ká fi pint sídìí tàbí ká ṣe ní òhò àṣe tó dẹ̀ jẹ́ pé a lè fi ìwẹ̀ yẹn a lè fi kírun ó ti rọ́pò àlùwàlá àṣe tá a bá ṣàlùwàlá ní òhò èyàn kò sí nínú mọ́jẹ̀mú mímu àbí má àlùwàlá wípé a gbọ́dọ̀ bọ̀ nǹkan ó lè jẹ́ ó lè jẹ́ pé ó wà pẹ̀lú ìyàwó ẹ̀ ní bathroom or anything ó wà nínú àwọn èèyàn tó jẹ́ pé ó lè rí hòhò rẹ̀ ó wà ní hòhò kó tó di pé ó sàn nǹkan ọ̀sáré ṣàlùwàlà kò sí tí ó ó di lọ́wọ́ torí wípé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ eléyìí fún wa gba wọn béèrè ní ọwọ́ Aisha radiyallahu anha ìyá wa ṣé ọkọ láya lè rí òhò ara wọn ó ní kí lẹ̀ ń sọ èmi àti ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam àjọ máa ń wẹ̀ nínú bákan náà omi kan náà láàjọ máa bù màá tún máa sọ fún pé fẹlẹ́ ilẹ̀ fún mi tó ń túmọ̀ sí pé kí ni a lè sọ̀rọ̀ níbi tá à ń dín wẹ̀ gan nu àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀hán èmi ó máa wo tèmi yóò dẹ̀ wo tiẹ̀ yóò máa wo tèmi ẹ̀rí wá bá tó ń túmọ̀ sí pé kíni ìhòòhò ni wọ́n wà àbí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ ẹ̀dí mọ̀ yìí pé ó sọ yìí pé ìwẹ̀ tèmi bá wẹ̀ báyìí o màá jáde lọ màá lọ fi kírun sọ ti yé báyìí tó ń túmọ̀ sí pé kíni a lè ṣàlùwàlá ní ìhòòhò ìyẹn ò ní kò bá àlùwàlá wa but ká sàn kan ló bẹ ta náà gẹ́gẹ́ bó ṣe ń lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀la nípa tọrọ obìnrin òun gan òkun alálàyé lórí rẹ̀ ọkàn ní à ń jẹ ìyáálé ọlẹ́bí ẹ̀. naam uh, number four. number four. sàwọn àlekàn tó lọ́wọ́ kàtà kọ́nà kó bá ṣàlékún àlàáfíà fún yín jẹ́ kárí yín pẹ́ lórí dáadáa. amọ̀yá kan ló béèrè béèrè kan lọ́wọ́ mi tèmi náà suspend ẹ̀ ó náà ní pé ó ní olóhùn máa ń kó obìnrin ni olóhùn máa ń kó àwọn obìnrin jẹ tó máa ń bá wọn sọ̀rọ̀ lọ́hùn òun wá láǹfààní láti lọ bá ọkùnrin kan kò ṣàlàyé ní details bó ṣe lọ bọ́kùnrin náà fún un wọn látara kó lọ bá ọkùnrin yẹn fún kankan àṣepọ̀ wáyé láàrin wọn ọkùnrin yẹn dẹ̀ fún un lówó wá lówó tó ń fóun yẹn báwo ni kò ń ṣe ṣe ṣe ìbéèrè méjì fún ìbéèrè nípa àkọ́kọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí obìnrin tiẹ̀ máa kó jọjọ nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ nìyẹn kejì ni pé owó tó ń lọ fóun yẹn kò sọ yẹ fún mi ṣùgbọ́n sọ pé owó yẹn tán fóun yẹn pé ṣé òun lè fi ṣe sọdakọ tó máa fi ṣe sọdakọ ṣọlọ́run máa gbà á béèrè tí ó béèrè nìyẹn. kìí ṣe obìnrin nìkan ni wọ́n ní kó má kó jọjọ ọkùnrin gan ò gbọ́dọ̀ kó jọjọ ìjọ kan ṣoṣo tá a ní náà ní ìjọ mùsùlùmí ló fi jẹ́ pé àkíyèsí tá à ń pe gbogbo wa sí náà ni wípé ká interact pẹ̀lú gbogbo àwọn ọmọ ya wa nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí mùsùlùmí ni láì jẹ́ pé ó ń sọ pé ìjọba yìí ni mí ìjọba yìí ìjọ kan ṣoṣo tá a jẹ́ tí baba wa Ibrahim sallallahu alaihi wa sallam tó sọ wá òun náà ni ìjọ mùsùlùmí. iṣẹ́ tí ọba adẹ́dẹ́ ọ̀ràn O tara rẹ̀ bọ̀ lọ́rùn ara rẹ̀ torí ntí wa máa bó tí máa tí máa tẹ̀yìn ẹ̀ rọyọ òun náà sí. ọmọbìnrin kan bá mi. ó pèpèpèpèpèpè mi ma nọ́mbà so mi gbé mo padà wá gbé ó ní ṣé ẹ̀yin ni Sheikh Abdulrahman Ahmed mo ní rárá àna rẹ̀ ní mí ó ní ok ọba tún pè padà mo ní mo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ jẹ́ kí n fún ẹ ní nọ́mbà rẹ̀ ó ní rárá mistake ló ń ṣe. Najmudeen Suleiman ló ń fẹ́ sọ mo ní ok èmi ní Najim bin Suleiman ó ní òun fẹ́ wá rí mi ni mo ní kò burú ok ó wá táì ó wá rí mi ìyàwó mi wá ń jókòó òun náà wá ń jókòó ọlọ́run fẹ́ kí ìyàwó mi yẹra. bó ti dọ̀rọ̀ sí nínú tí kí ló di sẹ́nà àdàlà sálàm sọ ohun tí yàn bá fẹjọ́ lọ ọ̀rọ̀ lọ tí ń bá ń wò yàn yàn yàn àṣírí nù kò gbọ́dọ̀ tẹnu rẹ̀ jáde tí ì bá ṣe kó pàmìtì rẹ̀ ó di bàbá di gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama yà ọmọ túbọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kò burú ìwọ yẹra sọ́nà tí. ò ní lè gbọ́ tí à ń sọ má ó ní ilé ọkọ kejì ló ń wà. ọkọ àkọ́kọ́ òun kò máa ń gbé òun gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ń bẹ̀ ní nínú ilé wọn màmá ni wọ́n máa ń pè òun. òun dẹ̀ ma fún kódà àwọn ọmọ yẹn wà yunifásitì bímọ tó dàgbà báyìí ó ní bẹ́ẹ̀ ó ní bí mo ṣe rí òun yìí òun máa ń bójú tẹ́lẹ̀ torí ńgbà wọn ṣe wá sí ìbòjú fóun ìmánì wọn ò gbé but haraka ọ̀pọ̀ ju ìmánì lọ mo ní ọ̀sọ́ nǹkan tuntun àwọn harakiyun tẹ́lẹ̀ náà òfegè ní mánì wọn wà torí tó pàtàkì kí wọ́n mójútó nínú ọ̀rọ̀ wọn wọn ò mójútó wọ́n bá sọ pé àwọn ọmọ ìyá wa ní iraki ń jẹ́yà kílẹ̀ ń ṣeéṣi kílẹ̀ ń tinú wa ń bí àwa ń mójútó tí bí náà èèyàn kí kò aláṣẹ kò kò má nǹkan tó kó ó bi léèrè kò iraki lọ ń tá ń rántẹ́ na mo ní máa bọ́rọ̀ ẹ lọ ó ní òun máa ń bójú a máa ń jọ ń sẹ̀sìn nínú ìjọ àwọn wàhálà wa dé wàhálà ilé òṣèlé ọkọ òun ọ̀ wá jára mọ́ òun wá sọ fún yí pé tọ́ ọ bá jára ma o òun náà ò rìn síwájú mistake tọkọ ṣe torí pé haraka haraki yìí ni wọn àwọn activities ti ni wọn ó wá ní kò burú ó wá jáde síta ọlọtọrọ owó náà ni lọ́dọ̀ bàbá olówó kí ni wọ́n bára wọn sọ. So ó dìyàwó ẹnìyẹn ó ṣíjú torí ẹnìyẹn lòun ò gbójú bíbò kí ni tí òun rò òun rò wípé à ẹni yìí ó lówó ẹni ẹ̀sìn ni wọ́n dẹ̀ ń pè à ọlọ́run ọba ti bọ́ta búrẹ́dì òun. ìkáyà rẹ̀ ni mo mú o ó ní sheik monina sheik monina sheik monina ó ní òun ọ̀gbádùn ìṣẹ́jú kan títí di bó ń ṣe ń sọ̀rọ̀ ibẹ̀ ló ń ṣì wà naira tóun ó fi wá síbí ọ ṣàgbọ̀ òun òun máa ń tọrọ ni. gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ̀ tó ń wá sọ́dọ̀ rẹ sí méjì ni mo ní ta kọ́kọ́ ẹni tó ń wà lọ́dọ̀ rẹ̀ yìí báwọn bá sọ̀rọ̀ kó tú òun lẹ̀ èkejì ọkọ àárọ̀ òun ó lè má mà ṣùgbọ́n wọ́n mà wọ wọ́n rẹ́spẹ̀kìtì rẹ̀ bóun bá sọ̀rọ̀ kó dárí jìn òun ṣàbòsí. bó ṣe sọ yẹn mọ̀dẹ̀mọ́ná fúlára ká méjì wá. يا من علم آدم الأسماء علمني ويا من فهم سليمان فهمني وأديني لما اختلف فيه من الحق فإنك تهدي من تشاء إلى صراطك المستقيم سبحان الله ó ń sọ̀rọ̀ tán ni wọ́n ń kan géètì wọ́n ní ẹnìkan ń béèrè mi mo ní sísítà mo ń bọ̀ náà mo bá yọjú sí a wà nísàlẹ̀ ó ní mi ì òun ṣùgbọ́n mọ̀ mí dáadáa òun ní problem pẹ̀lú ìyàwó òun ni. Mm -hmm. nínú àwọn aṣojú ìjọ àwọn ni wọ́n wá sọ pé àwọn náà ti wà nírú problem báyìí rí nínú ìjọ yìí ò ní rábàáyọ o àwọn ẹ lọ sọ́dọ̀ àgbàlagbà tí ó tọ́ ẹ sọ́nà lọ sọ́dọ̀ ẹni báyìí ló ń fi wá sọ́dọ̀ yìí lọ́ba tọ gbogbo sítórì rẹ̀ ẹni ọ̀rọ̀ ẹni tó wà lókè ló ń sọ. So kìí ṣàlọ́ o. ọ̀gá yàrá mi tó bá béèrè lọ́wọ́ àgbàlagbà ẹni tó wò tójú ekónú yóò ríro. mo ní kí ló dé ó ní sheik mọ́nìlá òun kọjá àlọ́ ọlọ́run ọba òun wá rí mànàmáná rẹ̀ ó ní ìyàwó àtòun àti àwọn ọmọ tó bí fóun àtàwọn òbí òun màmá ni wọ́n máa ń pè ó ní ọ̀rọ̀ agbálẹ̀ agbálẹ̀ lọ́ṣẹlẹ̀ níyàwó òun fi lóun jáde ta ló fi jáde ta ló fi ṣe kékeré lọ́wọ́ á lọ dìyàwó lágbájá. La tó ń fọhùn lórí ni wípé níbo wọ́n ti pàdé tí ó fi wá di wípé kì í ṣe pé wọ́n tiẹ̀ láṣepọ̀ ó di pé ń di àwo rẹ̀ ó ní mo ní tó ń ṣò ní wípé gbogbo ń tẹ̀jọ́ ń kóra yín ká kò ní nǹkan kan lọ́wọ́ kò sí nǹkan kan láàrin oníṣègùn ah, ẹni ẹ̀sìn yẹn lẹ̀ mo ní òkè ó ní àwọn ọmọ àwọn tó wà yunifásitì wọ́n bá sọ̀rọ̀ gbogbo àwọn yẹn bá sọ̀rọ̀ ọmọ òun ló pè òun ló ní bàbá ìyá àwọn ti lọ gbàgbé ẹ̀. má dán wò ni Allah subhanahu wa ta'ala kò sọ pé ẹ má ṣe ṣìnà o ó ní ẹ má sùn mọ́ la taqrabu zina ẹni tó bá súnmọ́ yóò ṣe tó bá ti ṣe subhanallah àti mórí kúnkún bẹ́ẹ̀ kò sí bá ìtú wàhálà ti ṣẹlẹ̀ lọ́wọ́ à ń ṣépè níbẹ̀ jẹ́ ni mo bá ọmọ lẹ́nu ah sheik mọ́nìyàn kò ní gbádùn ọlọ́ ẹ̀kọ́ òun níṣẹ́jú kan títí tí epo ń bẹ tọ́ba dẹ̀ kú ń bẹ nù yọ̀ọ́ rárẹ̀ ni yóò ṣe kí ni mo ní ah gbogbo ń tọ́ ń sọ yóò pè rẹ̀ torí ya àwọn ọmọ rẹ ni ẹ̀fọn eléyìí ti bà síbi tí ó léwu ọ̀dà àdọ́gbọ́n pa ọ̀dà àdọ́gbọ́n pa sàgbọ́ yorùbá ń ta ọ̀dà ọ̀dà àdọ́gbọ́n pa ó sórí tọ́ba kọ̀kọ́ tọ́ba gbà padà ó sì bẹ́tà ju wípé kó o fi síta kọ́ mọ́ ara rẹ̀ lọ torí yá àwọn ọmọ rẹ̀ ó ní wọ́n ti sọ pé ń tẹ́ sọnù ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. mo ta sí mo ta sí lọ́nà wo mo ti ta sí mo ní a ṣe báwo rí ni ẹ ṣe ẹ kà kún nǹkan ni ṣe ẹ kà ẹ kà ẹ wọ́n bínú o <laughs> ẹ ẹ yà náà wà lẹ́kọ̀ọ́ ẹ wọ́n bínú ṣe ẹ kà kún nǹkan ni ó ní láéláé owó lè gbà padà mo ní kí ah! ó ní ṣe mọ́mọ́ tó ṣe ó ló wá nígbà tó ṣíjú tán nílé ẹnìyẹn ó wá wá sádùúgbò ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ òun ẹ̀ mọ̀ òun dáadáa o òun tóun bójú tẹ́lẹ̀ ìyàwó lágbájá ni o kò fáá báwọn nìkan tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ tí ó pọ̀ ń pọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ tó bí fóun tóun bá ń bá sọ̀rọ̀ á láyé ẹ e, má tún mẹ́nu bà bẹ̀ yẹn mọ́ tó o bá tún mẹ́nu bà bẹ̀ yẹn ṣé ọmọ pé bàbá olówó lòún fẹ́ nìsín <laughs> ọlọ́pàá tí ò wọ ọṣọ ni ó mọ̀ sọ́wọ́ yorùbá mọ ọ̀rọ̀ burúkú sọ ọ̀gbẹ́ni tọ́lọ́pàá tí ò wọ ọṣọ bá mú <laughs> ó di ẹpẹrẹ jù ètò bá wọ sọ́ọ̀tì ẹ̀ tún. <laughs> ṣáì kò gbádùn nìsín ọmọbìnrin yẹn ò gbádùn ọkọ náà ò gbádùn ó ti ṣèyàwó mi o bọ́sọ̀ àpọ̀lọpọ̀ yẹn èsì máa wà lára rẹ̀ eléyìí kí ló bí ní tó bí gbogbo ẹ̀ ni wípé iṣẹ́ tí ọba adẹ́dá ọ̀ràn kí lọ́ba adẹ́dá sọ ó ní fọlíyáhàdẹ́rì lẹ́dínà yòókàlìfúnà an amrihi an tusibahun fitna aw yusibahun azabun alim ìkìlọ̀ ní fún gbogbo àwọn tí wọ́n bá yapa sí ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bá pa láṣẹ wípé àdánwò fìtínà yóò bá wọn láyé ń bí kí ìyà ẹlẹ́tẹ̀ lóru tó bá wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ti kọ́ra ẹ̀ sínú fìtínà. asba asuranu wa izan àwọn ń béèrè nísìnyí wípé ṣé kò wọn náà fi ṣe sàrà àbí kò wọn fi náà owó sìnà lọ́gbàá ó wá sẹ́wó sọ fún un pa sẹ́wó ni má pè ń sísítà tó má ń pè ń sísítà ọ̀ ń pọ́n á lé sọ fún un pé aṣẹ́wó ni owó owó tó lọ sẹ́ ni wọ́n fún un owó tó sẹ́ dìzùẹ̀ owó haramu ni iṣẹ́ tó ṣe tó fi iṣẹ́ haramu ni iṣẹ́ iná ni bí ọba ṣe ṣe ó kàn ní solution kan ṣoṣo solution kan ṣoṣo kèfèrí tọ́já yìí pé ó lo ẹgbẹ̀rún ọdún láyé tí ń fi gbogbo ọjọ́ tó ti tọ́lọ̀ ti dà tí ń fi ń ṣe kúfùrù bọ̀ tọ́ba ti ṣe níṣẹ́jú kan báyìí ọlọ́run lòun yọ̀ nùsùn torí kò jọ wá pé bí wọn ṣe ń bọ̀rọ̀ ọba ẹni sọ́dọ̀ pé bàbá yìí ti fẹ́ máa ó ti fẹ́ máa dá wàhálà lẹ fáwọn ẹni ẹlẹ́ni ọlọ́run ọ̀jọ́ wa Allah subhanahu wa ta'ala wa rahim tọ́ba ti ṣe tawba tawbatan nasuha ntọ́wá ibi tó le sínú ìtúbá ìsẹ́rípadà nísẹ̀rípadà tó jẹ́ pé bí ọyàn bó ṣe jẹ́ pé bá a bá kúrò nínú tá a fún kò a lè dá padà abẹ́ mọ́ kò sí bá a ṣe lè rọ padà síbẹ̀ mọ́ kó ṣe túbà ro èèyàn túbà ẹni tó yí pé ó túbà torí pé ó máa ìyá ẹlẹ́tẹ̀ rorò tí ń bẹ nínú tó ń ṣe yìí àti pé kò mọ bọ́yọ́ lọ́hùn tí wàá dárí jùn kò dárí jùn ó wá ń bẹ̀rù nítorí náà ó wá ń tẹpá mọ́ṣẹ́ ó túbá nítorí àwọn ọba ọ̀nà kó gbígbá rẹ̀ jùlẹ̀ kó ṣọ̀pọ̀lọpọ̀ istikfar kó máa bẹ lọ́wọ́n ọba kó wá máa ṣe dáadáa tọ́pọ̀ lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ní ojú ọ̀nà súnà tí èṣe bìdà àtà àti àwọn mọ̀kàlàfà àti tí ń ṣe so ti yé báyìí la'ala Allahu an yuhditha ba'da dhalika amra tọ́lọ́mù bá ti sọ pé làálà fórí ara rẹ̀ fún dáàtì rẹ̀ subhanahu wa ta'ala kí làwọn afa sọ wọn lọ́rùn àyàn ni. asàlọ́ an yatuba alayhi ọlọ́run ọ̀bọ tuba ni yóò gba tuba yìí yóò gba gáfara yìí tó bá ti sọ pé làálà tàbí àṣà tó lò fún ara rẹ̀ òun ó ṣe ni ń sọ ó búra sí ni pé òun ó ṣe tó ìrìn àjò rẹ̀ nù o ìrìn àjò rẹ̀ nù tó ti gbọ́ wípé ntí ó fa ikhtilat láàrin òun àtọkùnrin ọlọ́kùnrin kọ́ bọ́ bàtà rẹ̀ kó fi sábẹ́jà kó fèrè gé kí a sọ pé kí ló rí kó sọ pé òun rí ná yá ànámà lòun rí láyé lọ́gbọ̀n lọ tó lè kó yọnu kọ́lá ọmọ ṣàkó gbogbo ayọ̀ kó dára ẹ̀ṣẹ̀ ní gbogbo wa. sọ́wọ́n alẹ́ Sheikh ẹ ní abẹ́ bẹ́ẹ̀ sà um, pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ fún wa sà bí ó ṣe ṣẹlẹ̀ sí ọmọ ìyá wa ó lè ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa náà bẹ́ẹ̀ lẹ́yìn tí ọmọ ìyá wa bá padà sí ọ̀dọ̀ arábìnrin tí wọ́n ṣe gbogbo àwọn àlàyé tí ẹ ṣe fún wa tí wọ́n ṣe fún ìhàwọlẹ̀ advice kí brother wa gangan kọ sí ẹ nìyẹn gẹ́gbó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí èmi wa gangan jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí èmi náà ìhàwọlẹ̀ advice mi ipe kí n kọ sí irú èèyàn bẹ́ẹ̀ náà wallahu ìwọ náà o pé tán rẹ o ọ wà lára náà wà lára èmi gbogbo wa náà. torí pé kí ni bashar ni wa bashar ni wa ọmọ ẹ̀dá ènìyàn ni wa àdámé èèyàn ni má súnmọ́ ọbẹ̀ tà jẹ́ kí gàgà wà láàrin wa àti ẹ̀ o àfi tí wọn náà bá lájẹ̀ndà mi àjẹ́ndà rẹ lè jáde nínà dáadáa ó lè fẹ́ fẹ́ torí tó bá túbá. Hmm bẹ́ẹ̀ni bóòlù ṣe ní jùsùn kò tó ok ó ṣe dá jazakallahu khair ó ń kọ́gbọ́n bọ̀ nù so wọn náà fi gàgà sí o sórí ikhtilat Allah subhanahu wa ta'ala kọ́ torí kìí ṣe torí nǹkan mi torí ìfidáàbòbò wa ni gbogbo ohun tí ọba adẹ́dàá bá láti fi dáàbòbò wa ni láti fi pọ́n ọmọlúàbí wa léni so ẹni tó bá fẹ́ dáàbò bora rẹ̀ tí ò fẹ́ kọ́ ọmọlúàbí òun bàjẹ́ mọ̀sùmọ̀ mọ̀sùmọ̀ lẹ́yìn dẹ̀mọ̀ pé sinna ti di pọ́ńtọ̀ nísìn Facebook WhatsApp text message Twitter gbogbo ẹ̀ lóríṣiríṣi ó ti pọ̀ lọ rẹpẹtẹ táwọn èèyàn tí wọ́n ti lùgbọ́ ọlọ́run ọba rẹpẹtẹ àwọn pé ìyàwó níyàwó friend òun ni ẹ eh, friend rẹ ni friend rẹ ni lórí Facebook friend rẹ ni lórí WhatsApp friend rẹ lórí to go eh? president ni Google Google message oríṣiríṣiríṣiríṣi bá ó ti pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn máa ṣe ṣìnà pọ́nbélé pẹ̀lú obìnrin tí wọn ò rí adásí iṣu kan ńgbà tí ọmọ tí yóò fẹ́ tí wọ́n pàdé ara wọn ọlọ́run ọba wa kádàrá pé ọ̀nkù ọmọbìnrin òun ló dúró gẹ́gẹ́ bí wọ́n fi ọ̀rọ̀ sílẹ́nu bí wòlíì pé kó ṣèwádìí ọ̀rọ̀ ọba pè mí kí ni kóun ó ṣe níbo lọmọkùnrin lóhùn ti wá ọ sọ mo ní bó ṣe ń sọ fún ọ ń bẹ̀ aago mélòó la wà ó ní àwọn àrùn àrùn wà ní kó dúró yọ̀bọ̀ ṣeré dalẹ́ oníkọ kò burú tẹmọtò létí lọkọ létí nìsín gbogbo tó sọ yẹn ọ yà lọ investigate ẹkọ wa padà wá fúnra rẹ torí sọ ma pé àmọ́nà tẹ́ ń gbélé ọ lọ́wọ́ yìí ìwọ lọ jábọ̀ rẹ̀ fún ọba adẹ́dà ó ní kó wọn máa ṣe kíni mo ní ẹ sọ fẹ́ gbódòdó ọ̀rọ̀ mo bá pa fóònù ó pè mí pè mí pè mí kò gbé lọ́ba gbé mọ́tò lóòótọ́ skul tó lọ àwọn òbí rẹ̀ nǹkan kan oríṣiríṣi ní sukùtù tó lọ ọfọ tíjà létí ni jàgídíjà kò sí aburú tí ì ṣe màmá rẹ̀ tó tẹ̀lé wá yìí gan màmá rẹ̀ kàn tẹ̀lé wá ní pé a ti ṣe sí èmi mọ sábì. gbà tó di bí ọwọ́ ọwọ́ rọ̀lẹ́ salamu aleykum wa ni wa aleykum salam bó o ní o ní ìtúbá ẹ̀dá sọ̀rọ̀ àfẹ́rẹ́ àfẹ́rẹ́ mọ́ kí ló dé ó ní a la ilaha illallah wọn ni wọn dúró sílẹ̀ sílẹ̀ lọ ní a ìtúbà ìbọn lọ yẹ kéyìn oyin ìfẹ́lẹ́ mo ní oníyìn ìbọn mùsùlùmí lọ́pẹ́rẹ́ rẹ̀ ó pèsè ojú ọ̀nà náà ni mo ní ó ní kíláàsì mo ní kúlù kálánṣẹ́ dídá ó mọ̀jú ajé kò ní sọ ni lójú ìyá rẹ̀ àtòun náà àtàwọn tí wọ́n bá wà sọ pé èèyàn báyìí ni ọ báyìí ni ọ báyìí ni ọkọ kásùn wájú màmá rẹ ní òun ọgbọ́ ọgọ̀ọ̀rọ̀ tí àáfàá yìí ń sọ rí àfìsìn ń gbọ́ bẹ́ẹ̀ ni ọba dorí kodò. ọmọbìnrin dẹ̀ tí yóò fẹ́ níbo wọ́n ti pàdé lórí tùgó lórí tùgó wọ́n ti pàdé lórí tùgó ni wọ́n ti pàdé. lórí tugo náà ti pàdé social media bó ṣe wà fún nǹkan dáadáa tó pọ̀ òun náà ni aburú rẹ̀ náà pọ̀ rẹpẹtẹ kó o lè bá a rí dáadáa rẹ̀ kó tó o bá ti gbé dání báyìí ọmọ ìpè tọ̀ ní àbájáná rẹ̀ rẹ̀ free ni ọmọ dá lọ ni kó o tètè wá kàn sí fún orí ara rẹ̀ gbogbo ń tọ́ ń bá ń kọ́ ń bẹ̀ gbogbo ń tọ́ ń bá ń ṣe ń bẹ̀ kọ́ mọ̀ pé ọba adẹ́dà ń wọ ẹ̀ ọ́ dẹ̀ jábọ̀ fún tọ́jú sọ pé kò lè ìmọ̀lù fọkùlé ìmọ̀lù fasayara Allahu amalakum wa rasul wal mu'minun thumma turadduna ila alimi al-ghaybi wa shahada fayunabbi'ukum bima kuntum ta'malun kọ́ ọmọ gbogbo wọ̀nyí lẹ́nu kan márèjì tí ò ṣeé ṣe nù. ọkàn ọmọbìnrin ti gbọgbẹ ọkàn ọmọkùnrin náà ti gbọgbẹ wọn ti yóò fi ara wọn kò dẹ̀ sóbìire kan tí ó fún eléyìí lọ́mọ. ọmọbìnrin wọ́n rèé ni wọn rèé nírè ẹ̀sìn ni ọmọ òrukàn ni so àwọn tí wọn jẹ́ mọ̀lẹ́bí tí wọn jẹ́ ẹgbọn ìyá rẹ̀ àwọn lẹ́sìn. wọ́n rèé pẹ̀lẹ́sìn ní sangi wọ́n gba gbogbo responsibility àwọn òbí rí àwọn aráalé bàbá rẹ̀ pé kí wọ́n má wọ́ọ̀rì àwọn àwọn tọ́mọ àwọn ọmọ àwọn wọ́n dẹ̀ tọ́mọ tó jẹ́ pé o ò lè sọ wípé kìí sọ ọmọ wọn àbí tí wọ́n bí gangan gan látọ̀dọ̀ wọn lásìkò tá a wà wọ́n wọ́n nígbà wọn fojú iná tán wo ibi tí ọmọ wa fẹ́ tó fẹ́ yà sí látara kíni látara tògó so gbogbo àwọn ọdún kan báyẹn ó ń mú aburú wá tó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra lásìkò tá a wáyé pàápàá jùlọ kọ́lọ̀ ọ̀hún ọba kó má fi ṣọ́ rẹ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra aláka wa pẹ̀lú obìnrin obìnrin tí ṣe tí ó jẹ́ pé a lè fẹ́ èyí tá tá a lè fẹ́ gan tọ́jà búrò tàbí ẹ̀gbọ́n wa tàbí ọ̀nkù wa tàbí àǹtí wa wọn Islam fi level tá a interact sí ó fi limit sí kásẹ̀ tó wá máa sọ yìí tó jẹ́ pé iná àti petrol tó tọ́ bá lẹ́tù ìyẹn ó ti jìnnà jù petrol kọ́ wa lè dá máa fi sọ̀rọ̀ sọ̀rọ̀. Now, number five. Six. Six. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Um, mo ní question méjì kan láti béèrè. Alákọ̀ọ́kọ́ òun ni lórí um, explanation kan tẹ̀ mú wá lórí ìmàwẹ̀ ní ìhòòhò a gbọ́ lẹ́nu àwọn àfa àwa kan àwa mọ̀ bóyá lóòótọ́ ní àdúgbẹ́ kọ́ wọ́n ní tí èèyàn bá ń wẹ̀ ní ìhòòhò àwọn àlùjọ́nu máa ń lo ìwẹ́ nìyẹn láti fi ṣeun tó ń pè ní eh, eh, àkúdàáyà pé wọ́n rí èèyàn kan bí kan ó nàìjíríà ló ń pàdé ní London pé ó kọ́ mọ̀ fún àwọn tó bá ń wẹ̀ ní ìhòòhò aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé this um, registry or no registry stuff tó jẹ́ wípé ṣe ta lákọ̀ọ́kọ́ yẹn. ẹ òun náà mo fẹ́ sọ̀rọ̀ yẹn wípé fún marriage náà ni mo ń rìn fáàsì now mo fẹ́ béèrè wípé directly or indirectly àwọn ọmọ ìyá wa náà a máa ń kó sínú sínú kọ́rídọ̀ yẹn kílẹ̀ wíṣà. bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí àmọ́ bá tiẹ̀ tún dé stage kan àwọn sista wa ní ways of you know teaching you tẹ́bi pé tó bá jẹun tó strong dáadáa wàá wàá wàá follow so ibi tí mo ń lọ ni wípé tí for example mo fẹ́ fẹ́ sista nísìnyí mo dẹ̀ fẹ́ ṣe ní typical Islamic way now ṣé islamic uh, eh, regist uh, eh, registry i mean certificate ṣé ẹ lè issue ẹ̀ fún wa àbí even tẹ́ bá issue ẹ̀ fún wa ṣó wà acceptable. ah uh, anywhere in the world. mo fẹ́ jẹ́ kẹ́ bá mi tọ̀mọ́lẹ̀ sí méjì yẹn. bóyá ká ti fi kẹlẹ́ fẹ́ mọ́ọ̀lẹ̀ jẹ́ ń gbà náà. ok sir. the second part yẹn láti mú. no problem sir. ó ṣe issue fún yín. Um, one thousand and four tàbí abẹ̀sán bí káàkiri máa yẹn ani ní sharia panel sharia council sharia court tó jẹ́ pé àwọn brothers wa tí wọ́n jẹ́ lawyers tí wọ́n dẹ̀ gbọ́ ẹ̀sìn yìí tí wọ́n jẹ́ tulabel ilim àwọn ni wọ́n wá ń di rẹ̀ so a máa ń ṣe kí wọ́n fún àwọn èèyàn ní certificate so ìyẹn ò ṣe problem. Uh, extension rẹ̀ ó wà ń bínà tí ó bá tá a bá mọ̀ pé marriage ló ṣe lóòótọ́ wàhálà kan ṣoṣo tó nínà wàhálà kan ṣoṣo a pé marriage lẹ ṣe lóòótọ́ tí èsì yìí pé a fẹ́ fi wọ́n ṣe arúmọjẹ a sọ pé a ah, kọ́ lọ báyìí mọ̀ tọ́ba ti fọwọ́ sí i ah, ìyẹn ṣe wàhálà tọ́ba ti fọwọ́ sí i tọ́ba ti lè convince rẹ̀ kó fọwọ́ sí i ah má ṣe Ah, kíní ìbò ṣe rí ni wọ́n ti sọ yìí o àmọ́ ah, gbàgbàgbé ẹ̀ èyí ń wá bá àti sọ yìí kó jìṣẹ́ náà sàásì làwọn ẹ̀ hòhò àbí bẹ́ẹ̀ kọ́ àdẹ̀mú nasuwa nínú sọ̀hí Bukhari ti anabi Musa sallallahu alayhi wa alayhi àbí bẹ́ẹ̀ kọ́ tó ń túmọ̀ sí pé ó wà pé ká wẹ̀ ní hòhò tí èèyàn kan bá fẹ́ sọ wípé ìwẹ̀ ní hòhò ní nǹkan ṣe pẹ̀lú tí àwọn Yorùbá ń pè ní àkúdàáyà yóò múná sùwà ni torí ọ̀rọ̀ àkídà lélẹ̀ tí ọba múná sùwà kọ́dí wọlé ala Allah tí ọba mú ẹ̀rí yẹn wá tó rè kóró ó ti sọ ní tí ọba adẹ́dá ọ̀sọ́. So tọ́ advice tá a fún ni wípé kó kó kó kó mú ọ̀rọ̀ yẹn kó fà á kó yọ kúrò kó ṣe túbá kó dẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ istikfar kó wá polongo káàkiri wípé òun ṣàṣìṣe ọ̀rọ̀ tó ń sọ yìí ni ẹ̀yìn pàtàkì tó ti yé okumu registry òun náà mọ okumu registry registry àwọn tí wọ́n fẹ́ ra wọn ní ojú ọ̀nà ṣe ìṣojú ọ̀nà Islam tí wọ́n dẹ̀ lábọ́ra wọn lọ́wọ́ àwọn májẹ̀mú tí èsì májẹ̀mú Islam ò gbọ́dọ̀ fẹ́lòmíì mọ́ lẹ́yìn tèmi tọ́ ọ bá fẹ́lòmíì lẹ́yìn tèmi o ètò ọ̀fẹ́ lẹ́yìn mi kì í ṣèyàwó o ń ṣe sìnẹ́ni gbogbo àwọn kan bá ń pọ̀ tọ́jọ́ wípé torí ọgbà torí pé kò tí ì tán nínú ọpọlọ ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tàwọn ọkùnrin náà wà lára wọn wípé òun ọ̀fẹ́ ráàyè gba ìyàwó kejì orí burúkú bá sísítà míì débi wípé thania ṣé ẹ mọ tí wọ́n ń pè jásínà tí wọ́n bá ti gbọ́rò pé ọkùnrin kan ọkọ àwọn ó ṣe ó ń rìn mẹ́ni tí ó ṣe àwọ̀ kejì báyìí wọ́n pè jókòó ni sórí gbogbo ẹ̀rín tá eyín tá n bá ń bẹ tá n bára wa fẹ̀ nínú ilé yìí o níjọ́ tí mo bá gbọ́ nǹkan kan báyìí o end of love nu ọmọ tẹlẹ sista kí omi inú wọn sì wẹ̀ sọdẹ́kì ni ó lóni nígbà tí ọmọ ya kan wá mi sọ pé ah sísítà tó ń lò ní kọ́ọ̀pù ṣé mo gbọ́n tó sọ fún mo ní ah yunifọ́ọ̀mù ni àbá ìṣàwárà fún ọ télọ̀ ní rán télọ̀ ní rán ètò dàṣe tí wọ́n rán ní mọ́mílákà lọ bàbá ìṣọ̀bọ̀ràn mo ní so tẹ́wọ̀n bá ti níyàn tó ti bá dé lẹ́fù yẹn iṣẹ́ wa wà lórí ìwọ ọkọ láti fọ́mátì ẹ̀ àti ìnstọ́ọ̀lù operating system tó máa bá tó máa bá pẹ̀lú àwọn àkídà tó yanjú sórí ẹni tó bá ti ń wo ló aṣọ tó ń lọ yìí irú ìṣesí báyà àgbọ̀dọ̀ bá lọ́wọ́ rẹ̀ nǹkan báyà àgbọ̀dọ̀ bá lọ́wọ́ rẹ̀ nǹkan báyà àgbọ̀dọ̀ bá lọ́wọ́ rẹ̀ tèmi náà ń bẹ lára mi o báyìí báyìí ni ọmọ akọni yẹn gbogbo ìgbà ni ọmọ akọni yẹn gbogbo ìgbà ni àìṣobìnrin ìjẹ́ tọ́ba jẹ́ tá a bá ka síra dáadáa a rí i pé kò rọrùn fóbìnrin lóòótọ́ kò lórogún àṣàkà lárúbáwá ń gbà wọn ó pè é wọn ní dọrọ ìnira nítorí náà. kò é ṣe ntí ọlọ́run ò pẹ́ ní ìnira táwọn pè nù nítorí náà ọkùnrin náà tí wọ́n dẹ̀ ń ṣe asúnáláwá ni mo lọ wọ́kì àwọn náà tún ó mú kí ọkùnrin ẹgbẹ́ wọn kọ́ sọ pé ah, tọ́ba jẹ́ yí pé bí lágbáyà ṣe ṣe tiẹ̀ ni ah, ọlọ́run so irú nǹkan máa ń pọ̀ Allah subhanahu wa ta'ala ó permit ọkùnrin láti ṣèjú ẹyọ kan lọ maximum four ó limit tóbìnrin kò gbọ́dọ̀ jọ kọkùnrin constitutional lọ má wàá ki, kí torí wípé ọkọ rẹ̀ ṣe àwòkejì tàbí ó fẹ́ ṣe àwòkejì gbogbo dáadáa tó ń bá bọ̀ nítorí tọba adẹ́dà kọ́ wa dà kọ́ wa kánná lù lọ́sàn gangan ewu ńlá ni ló fi jẹ́ pé àwa ọkùnrin náà sì wẹ̀ ká wá múṣẹ́ rí ká fi rọ̀ wọ́n lọ́rùn láti ṣe ló jẹ́ pé bóyá torí pé reform tajdid ó ti ṣẹlẹ̀ lókè ọ̀yà lọ́hùn wọ́n máa ń sọ wípé àwọn aróòkè ọ̀yà wa lọ́n ni wọ́n máa ṣe ju ara àṣàlẹ̀ ń bí lọ látara kínni kó tó di wípé wọ́n fàyàwó kejì wọlé ìyàwó tilé yẹn wọn ò ní dami síwájú títẹ wọn ò ti sọlẹ̀ dọ́rẹ̀ fọ̀ débi pé ìyàwó kejì ọ ìyàwó tilé ọmọ béèrè pé jọ ń bí afẹ́ gbàlejò ni gbogbo àwọn kan tí ì ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn àwọ̀sí tí gbà sára tẹ́lẹ̀ torí tóbìnrin bá fẹ́ fún ọmọ gànà àfikọ́ lọ́hún kọ́ so tọ́ba tí ń ṣe yùn torí tí ni obìnrin lára ojú wípé tẹ́kejì bá dé ṣé òun ti di apatinu kò dé sẹ́ni tó fẹ́ dàpatì. Ada owa. Ada owa. kò sẹ́ni tó fẹ́ dà pàtì ló fi jẹ́ pé ó pọn dandan bó ṣe wà ní sáìdì tiwọn ló wà ní sáìdì tọkùnrin náà á tẹ̀ jẹ́jẹ́ tó kọ́ kò fi ní lára láti fi solve problem ni òun náà lọ́dẹ̀ mọ̀ bá tí ó jẹ́ solution sí problem ẹ̀dá so ọgọrọ torí pé ìròrí ó bá obìnrin míì débi wípé kí ọkọ òun yálè ọ tẹ̀hún lọ́rùn ju yí pé kó sọ pé òun fẹ́ àwọn kejì lọ. aláwọ̀ sí ibà gbogbo àwọn àwọn eléyìí ọ̀rọ̀ orí burúkú ni ọ̀rọ̀ orí burúkú ni. so ó ní ìdìdánilẹ́kọ̀ọ́ pọ́nbélé tó yẹ pé inshallah al-karim tá a bá dé agbègbè nìka inshallah al-karim àfọwọ́ ẹ̀ but registry lílọ níbi wọn ṣe gbé kalẹ̀ kì í bá ìlànà mùsùlùmí lọ kìí ṣe sànà mùsùlùmí tí mùsùlùmí akudu nìka ni mùsùlùmí máa ń ṣe tí wọ́n bá dẹ̀ ṣe tán tí wọ́n bá ń fẹ́ certification wọ́n lọ sí sharia council tàbí masjid tó bá yanjú wọ́n fún wọn ní certificate certificate yẹn wọ́n gba anywhere pẹ̀lú gọ́ọ̀lá ọba. Hmm. jazakumullahu khair sheikh ah, eléyìí ni a fi ṣe ìgbẹ̀yìn àwọn béèrè tá a máa gbà lónìí sáwa tí aṣẹ́kùtà ní ìbéèrè ká tọ́jú ẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́n kó wọ́n ṣe àṣọ ẹ̀mí wájú gbà náà lọ so kí a mọ́ra fún yìí.